Dialogue for fluency. Bàbá fún yín lẹ́bùn. Ẹ̀bùn rúwo. Ìwé, aṣọ àtìlù. Níbo ni wọ́n wà? Wọ́n wà nú àpótí. Ẹ lọ kó wọn. ẹ lọ dúpẹ́ lọ́wọ́ bàbá yín. Dialogue again for fluency. Bàbá fún yín lẹ́bùn. Ẹ̀bùn rúwo. Ìwé aṣọ àtìlù. Níbo ni wọ́n wà? Wọ́n wà nínú àpótí. No ẹ lọ kó wọn. ẹ lọ dúpẹ́ lọ́wọ́ bàbá yín.